الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀nifún ọlọ́wọ́n bá tabaraka wa ta'ala ọ̀pọ̀rọ̀ ìkíra ti ilẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọ̀pọ̀lọpọ̀ ìkíra ta ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olóòrọ̀ tuni wọ́n náà ni kíra imam nasiru muhammad nasiru din al'albani wọ́n sorúkọ rẹ̀ ní fífàtí nàbí sallallahu alaihi wasallam من التكبير الى التسليم كأنك تراها àwọn mọ̀kọ́dímà àbí ọ̀rọ̀ ìtìsíwájú iṣẹ́ kíkọ ọdí bẹ̀rẹ̀ tíra náà lásìkà lọ́wọ́ pẹ̀lú ògbó tọ́lọ́n subhanahu wa ta'ala the last part of àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí òun náà ni àwókà ní òwúrọ̀ yìí ń fún wa lọ́wọ́ òun náà ni ìrújú títílẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ènìyàn nípa àyímá tẹ̀lé súnà wọn ti bí wọ́n ti rí ayé tí gbogbo nǹkan tó ṣe kàfìtìlé súnà tó di sallallahu alaihi wa alihi wa sallam ṣùgbọ́n nípa ìrújú tí àwọn kan rí látọ̀dọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé àbí láti inú mọ́sáàbà tí wọ́n ń tẹ̀lé ó mú wọn láti máa máa tẹ̀lé súnà bùkútù àti bùkú yẹ ọ̀pá mú àwọn ìrújú mẹ́rin wá tó ń ṣẹlẹ̀ fún mẹ́ ènìyàn tó ti ṣàlàyé mẹ́ta fún wa ẹlẹ́ẹ̀kẹrin làpapọ̀ ṣàlàyé fún wa lóòrọ̀ yìí ẹni kí nípa ìrújú tó ṣẹlẹ̀ sí àwọn kan tó mú wa láti má tẹ̀lé súnà ẹlẹ́ẹ̀kẹrin tí 63 ní lọ́dọ̀ tèmi bíbà yìí ọ̀kanìrọ̀ abẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ثم إن هناك وهما شائعا عند بعض المكلدين يصدهم عن اتباع السنة التي تبين لهم أن المذاهب على خلافها يعني بكنا وهما هنا ني رؤيروي كان شائعا يتلقي أفقا عند بعض المكلفين lọ́dọ̀ àwọn akọ́kọ́ àwọn tó máa ń kọ́sí àwọn ènìyàn tó ń kọ́sí mọ́sábà tó dúkùn àlètìbákì súnna tí ẹ pé eléyìí láti má máa tẹ̀lé súnà àti tàbáyàna láhùn annal mazahib al-akhlasaha bí ìtìsí hàn sí wọn wípé mazaba ó yapa sí ìgòrí yẹni pé mazaba wọn yapa sí súnà yìí ìrònú tí wọn náà ni wípé súnà àti mazaba wọn ó yapa sí ìtàbí súnà mú wa ròyíròyí ò wá máa sí wọn láti má tẹ̀lé súnà yẹn ọ̀lá وهو ظنهم أن اتباع السنة يستلزم اتباع صاحب المذاهب يعني ìrònú wọn tí wọ́n máa ń rò ikú bá ní ká máa tẹ̀lé súnà kí n tó máa ti rí pé a ń pe àfọ́ onímọ̀sára lẹ́nu tó kọ́ sí pé a ń fi àtìgbé tí sọ́dọ̀ àfọ́ onímọ̀sára láti fi à ń tẹ̀lé mọ́sára ìmáàmù ṣáàtọ̀ yé nísìn àwárí súnà tó yapa mọ́sára ìmáàmù ṣáàtọ̀ yìí ìbáníká de súnà yẹn yóò túmọ̀ sí pé à ń sọ pé mọ́mù ṣáàtìrí fi àṣìṣe nínú èrò títí wọn tí a tún ànáha ìdákùn tánù ilẹ̀ imam bẹ́ẹ̀ dẹ̀ ní ká sí àṣìṣe ti kẹ́yàn tó pé lágbẹ́ká iṣẹ́ ìṣe lọ́dọ̀ títí wọn ni ìfi àbùkù kan ìmáàmù ta kúkú sí àṣìṣe yìí ni ولما كان الطعن في الفرد من أفراد المسلمين لا يجوز ìkìmán min àkìbátìhìn nígbàtà sì máa yí pé ká máa tàbùkù ọmọ ènìyàn individual mùsùlùmí ká tàbùkù ara wa ká fàbùkù ìsọ́dọ̀ ọmọ ènìyàn ilé ìtẹ́sì ìtàkùkọ́ ni nínú ìṣẹ̀dá Islam bóò ní ó sì wá jẹ́ tó àti máa tutù sọ́dọ̀ àwọn àyíma àwọn àfáìsẹ́ láwọn ìmáàlè kìlá mìṣáàfì àbájúmọ́ àpapàá fún wọ́n ṣe àṣìṣe wọ́n ni jawab wọ́n ni ìdáhùn lórí ìròrí yìí anna hadha al-ma'na batil a irori tí wọ́n fún ara wọn nípa sanwọ̀n yí batil ìtumọ̀ sani irọ́ ni kò sí òwúlò ìtumọ̀ tó kí òwúlò ni wàsíwáwò àdìkínsọ́rá fánitafọ́fọ́ ìtúnà láti sọ́rọ̀ nílù ròrí báyìí òun náà ni pé wọ́n gbórí pò láti gbàgbọ́ yé nípa súnà ó gbìyànjú láti gbàgbọ́ yé súnà òun ló mú wọn láti máa ronú bẹ́ẹ̀ nílà tí ò bá rí bẹ́ẹ̀

فإذا حكم اجتهد فأخطأ فله أجر واحد òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam bá ike tí adájọ́ bá gbìyànjú ó ṣe ìgbìyànjú nípa nǹkan tí ó sí násì fún ìṣẹ́dá kó wá sí ìgbìyànjú lórí ẹ̀fà afọ́ba lẹ́yìn náà kó wá sí déédé yẹni kí kó mú tẹ́jọ́ kan wá kó wá sí ìgbìyànjú lórí ìbẹ́jọ́ yìí ìgbìyànjú tó wà yìí fún àfọwọ́ wá sí déédé fún àjọrọ̀ ni balada méjì wa ina hakama fajta'ada fa akhta wa mudajo wa wa sì gbìyànjú wa sì àsìkò lórí gbìyànjú yìí wahi, ajrun wahid ni la de yokan هذا الحديث يرد ذلك المعنى ìmáàmù ní sí àdífì ní wọ́n ń ṣe ìdákàtọ̀ ọ̀rọ̀ fún ìtumà irú impression tó ti dá ọ̀rọ̀ yẹn padà pẹ̀lú àdífì káàkiri ló a cikin hadisi bayyana dudu la gumudu lahu yani a wayubayyin biwuduhin la gumudu fihi hadisi ń sí àlàyé ní àlàyé tó yẹjú tí ó sì rújú kàtún bẹ̀ anna qawla al-qa'il akpa al-fulan ipe gbólóhùn ẹni tó sọ ipe lágbájá àtìsí nípa àtìsí nípa ọ̀rọ̀ tó sọ yìí àtìsí nípa àgbọ́yé yìí ma'anahu fi rẹ̀ nínú sharia náà ni kíkù tí bùtùlán ajíran wá nígbà ìgbé àdìkan sínú kí mú tẹ̀lé wá nínú ẹ̀sìn ó ní àgbóyé kan nínú àwọn àfá ńláńlá àbígbogbo ẹni táwò dìde àwárí súnà tó kọ àgbóyé rẹ̀ yẹn àwọn sọ pé àfá yìí àti tí ó ṣe àgbóyé rẹ̀ tó ń bọ̀ yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé àfá yìí gbé àdìkan kí ẹ̀sìn òkú alam. Oh wani إذا كان مهجورا في رأي من من خطأه يتوهم من من تخطئته إياه طعن فيه يعني تبقي في إذا كان مهجورا فجأي في àfáàyí ẹ̀ka sọ́kùnkùn sí ẹni tí sọ́kùnkùn sí ọkàn rẹ̀ náà ní pé ó bá yóò gbọ́ kan nípa ọkùnkùn sí yìí bọ́ọ̀lù nǹkan tó wá máa ní ìntẹ́ṣì tó wá máa ní èrò wípé ẹni tó kún sẹ́sìtì ààyẹ àbùkù lára àbótàbùkù àbófin sẹ́kùn lára ni àà ẹni tó kéyàn sẹ́sìtì tí ó wà lọ́pàdẹ̀ náà ni pé àlọ́pàdẹ̀ ìdájọ́ tó mú wáyé àtọ́wò ni àtìké ni lórí àtìké yóò gbọ́ládà kan ẹni tí gbogbo èèyàn náà gbọ́ládà ni láà ẹni tí bá gbé ipò ijtihad dípò kú lè ṣe ìgbìyànjú gbogbo àwọn irin tí èèyàn máa fi sí ló ti dé fún un wọ́n wá sí ìgbìyànjú nínú ìgbésẹ̀ tí ò sí dásì fún òun yóò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní tí ò sì dúró yẹn irú ẹni bẹ́ẹ̀ òun ò wá bẹ ọ̀rọ̀ tí à ń sọ yìí ọlọ́ọ̀pàlà tó afáà ní kíkẹ́ni tí kí yẹn sọ́ọ̀tì ṣe tó wà lọ́kàn rẹ̀ náà ní kí báwo ni ó sì wá já sí pé ẹni tó sì sí yìí kí wàá máa wá ń bẹ̀ ike páànù bí àbùkù náà ti kàn nípa ìsìnkán ní òun ṣe yìí máa ṣe kíra anna hada tawahum ibn baatil ọ̀ká ní kò sí èméjì ń bẹ̀ irú èrò báyìí alámàrí kò tiẹ̀ pé alámàrí àfẹ́ ni irọ́ ni tí ò sí gbogbo wà ilà àwọn wà lẹ́dí yẹ́kànù fún mùsùlùmí tí ò bá sí kó mẹ́ òun gangan ní ti àbùkù ní ti ayẹ́ ti tara mùsùlùmí lẹ́sìn ti fẹ́ de àdíyì mínihùn ọ̀ká ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kìí sí common people nú àwọn ènìyàn just ordinary people nìkan ni bálùsù ti dáre àdìgbàtù ṣàkárí nínú àwọn àgbààgbà nínú àwọn àìkà àwọn ẹni ìsíwájú àwọn àfẹ́kàn ti síwájú wọ̀nyí nínú sọ̀láàbà bá nínú والتابعين أتوا التابعين ومن بعدهم أتوا طوالين وأئمة المجتهدين كما السواج سيكون الجيجين وغيرهم وكلمين وغا إذا نعلم يقينا وما لم دجو أن هؤلاء الأجداء kí àwọn èèyàn ńláńlá tí wọ́n gbọmgbọ́n wọ̀nyà wọn sọ ààbà wọn tàbíhùn àtàwọn pípẹ̀ ní wọn káàna yóò kò bá àgbóhùn àwòyá kò bá àgbóhùn ìjọba

ọ̀pọ̀lọpọ̀ wọn sí máa ń fi láàjì ẹnìkan tó sọ̀rọ̀ láàjì ọ̀rọ̀ tí lápẹ́sọ̀ sọ ìpìlú tẹ̀ ìtújọ́ dùn ní ọ̀yẹ̀kúlẹ̀ áàkìl ìnà àbọ̀m kánà yẹ́sùn sí pàdé àkọrin sí apá kan àmì ẹni tí wá nílà àkàì tí wà máa rú lọ́kà bí yóò máa sọ wípé àwọn wọ̀nyí ń bẹnu àtẹ́lù apákìjì ni nígbà kárí pé àwọn àfà ńláńlá ní ọ̀dọ̀ àpẹẹkẹ wọn yáni kí wọ́n sọ pápákọ̀ wọn ti àṣìṣe tí ó wà rọrùn ẹni tí kò ní láàká yìí kó wá sọ pé ìsọpápẹ́ àwọn sàbìsí yẹn kí n bẹnu àtẹ́lẹ̀ àti ìkúkẹ́ ni dálàkà sípa anna rasulallahi sallallahu alaihi wasallam kọ́kọ́ àbábákúr radiyallahu anhu bal ọkẹ̀ ti sẹ́fẹ̀rí lẹ̀ inú ètò ti tẹ̀lé pé àbí náà sallallahu alaihi wasallam kọ́kọ́ àbábákúr radiyallahu anhu ìtàwílì lè rọ́ọ̀yà kánàrọ̀ áhà rọ́jù nípa interpretation láti mú ìtumọ̀ àlá tí arákùnrin kaláwá fọ́lá sallallahu alaihi wasallam anábi sallallahu alaihi wasallam wọ́n fún abúrúkà báyìí pé asápàá adam àkọ́sọ́ adam wọ́n fi déédé níbi apá kan rẹ̀ lẹ́yìn ọ̀dọ̀ ṣàṣìṣe níbi apá kan rẹ̀ mahal kánàrọ̀ sallallahu alaihi wasallam bí ààyẹ nílé yìí jẹ́ nípa Sayyidina Abu Bakr ibi aláhùn ànúkà gbọ́lọ̀ tó bí sọ́kùn yìí ọ̀sà àṣìṣe níbìkan ọ̀sìṣẹ́ níbìkan lẹ́yìn ọ̀dẹ̀ sí àṣìṣe ní ibìkan lẹ́yìn gbogbo àwọn ènìyàn ẹ pé wọ́n ń gbìyànjú wọ́n sì déédé wọ́n sì ṣàyíṣe ìjọba ìṣe déédé á tẹ̀lé wọn á yìn wọn á kí wọn lórí ẹ̀ tọ́mọdé ṣàyíṣe á mọ̀ jẹ́ kọ́mọ̀ ikú wọ́n ṣàyíṣe ṣùgbọ́n ọlọ́wọ́ tó wọ lórí àṣìṣe gbogbo ọ̀rọ̀ jẹ́ ìṣẹ́ ní ẹgbẹ́ ṣùgbọ́n àwọn ni wàmín ajib inú kọ́tọ̀ wá sí ni mẹ́ta sàáfíì hajj muhammad alhabihi àròyírò yìí èrò yìí lórí àwọn tí wọ́n ní èrò báyìí annahu yasudduhum alitiba ìsúná almọ̀kàlẹ́sìdìbòdàkìrì èrò yìí ní wọ́n ń kọ́ dí wọn láti إن كنت أنا في الإمام sí pé ìbá tẹ̀lé sílẹ̀ yìí ó ti súnà tẹ̀lẹ̀ nípa mọ́gbàbà wọn ilé yìí tọ́dọ̀ ti tún wọn ìtumọ̀ rẹ̀ náà ní kí àwọn ti fáànù náà ní kí wọ́n ń fi àbùkù sí ara àfá àwọn ìmáàmù wọn síwájú wọn ọkùnká kó ti tún lórí pé ó yapa súnà ní tọ́dọ̀ ti wọn àpálẹ́ ni àyà ìbísibísí ni fún àfá wọn ولذلك فهم يسرون بتقليده فرارا من الطعن الموهوم ونفع الأكواري في وانصري كفو láti máa pàṣẹ mọ́sàbí wọn láti máa tẹ̀lé mọ́sàbí wọn ìtàkùn wọn ń sá kúrò níbi káwọn má bu ẹnu àti ẹ̀káwọn má fi àbù kan ẹni táwọn ń tẹ̀lé yìí so eléyìí a sì máa rí tí ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wípé ẹlòmíì máa sọ wípé dàní ìkọ́ wípé bíbá àbí tó ń tẹ̀lé àṣìṣe nígbà pé èèyàn ń bu ẹnu àtẹ́lù àbíyàn parọ́ mọ́ tàbí èèyàn kò fi ń rí náà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tó lọ ń kó bà wá ọ̀pá ni wàlá pé nẹ́fìyà bá òlà ì ọ̀pá ni àwọn wọ̀nyí nẹ́fìyà wọ́n gbàgbé ni àwọn wọ̀nyí yàtọ̀ síra wọn

táwọn òfin tẹ̀lé bọ́dà àbí àwọn àbí táwọn bá tẹ̀lé súnà tó yapa mọ́dà àbí àwọn àwọn ti pọ̀ ánà ẹni pé àwọn ti fi ìka tí ò dáa ti sọ́dọ̀ àfá àwọn àfá ní nípa nǹkan wọ̀nyí wọ́n wá ṣubú sínú aburú tó ju nǹkan tí wọ́n sá fún lọ kí ló fà á ti sọ báyìí fa iná hula ọkọ lára ti kọ il àfá ní kẹ́nìkan wọ́n sọ sí báyìí pé ìkàkánà ìtìbá ẹgbẹ́ ìlà ìwé tìrámìlì bùtùbò ìmá tẹ̀léyàn ń tọ́ka sí pé àkọ́lé ní fẹ́ni tá ń tẹ̀lé yìí ọmọ kàálàfàtìbò tẹ̀dúlọ àpapọ̀ ànùfìyì ẹgbẹ́ ìyá parẹ̀ ń tọ́ka sí pé abẹnu àpapàbùkù kan nítọ́ ni fàkẹ́ẹ̀tì àjẹ́sùn ní àǹfùsùkùn ìpàlẹ́kọ̀tì súnà ti nàbí yìí fún aláwọ̀ àlùsọ̀rọ̀ bóò lẹ ti wá sí ìkọ̀fẹ́ mi ara yín láti yapa súnà ẹgbẹ́ náà bá gbé sórí àkẹ́rẹ́ ẹni má tẹ̀lé ìyapa rẹ̀ yìí má tẹ̀lé ìfọ́kúsàfífẹ́ àbùkù ní fún un bó lẹ́yìn tí wá sí lẹ́tọ̀ọ́ ẹ̀mí ara yín láti yapa súnà ọjọ́bí sọ́nà pọ́wọ́ ní ṣùkọ́ lọ́wọ́ sí wa àti àfáà tó mọ́ mọ́sàbí wa tán jura wọn lọ tí ẹ bá ní aka ìgbàta ló yẹ ká tẹ̀lé tó àfáà ní Imam Albani rahmakula ó ní sẹ́yìn tó sọ wípé ìmá ara yín láti wá yapa súnà tàbí wa صلى الله عليه وسلم وترك اتباعها إلى اتباع إمام القرآن إخلاف السنة ẹwà fi máa ti ṣíkẹ̀ kalẹ̀ láti máa ti ní ìmáàmù onímọ́sàbí yapa síkà wọ́n wá gẹ́rù màásùm bẹ́ẹ̀ sì ni máàmù yìí kìí màásùm ẹni tí ó lè ṣàtìṣẹ́ ni àwọn ẹ̀dá ṣàtìṣẹ́ náà làwọn ànábì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run màásùm ni wọ́n ẹni tá a dáàbò ni wọ́n ẹni tí wọ́n ṣe àṣìṣe gbogbo ọmọ ènìyàn ló kù ṣàìsìnì yóò fi déédé tó ìgbìnkà tí ó kù jẹ́ ẹ̀ká àtò wàfáà ni wàfáànù fi yìí lọ́pọ̀ kò fúran kíra kẹ́kẹ́ wá sí àbùkù kan àfáà wíjọ́gbà bí kúrò ní kọ́sọ pé àbùkù fẹ́ ní kọ́sọ sí yẹn sí àfẹ́fẹ́ kí wà kúrò ní alá ìǹkanà ìǹdàkù mọ̀ká lápapọ̀ ìgbà àkábìrì tó ànà fi yìí tí bá kí ọ̀tọ̀ yín imam ó ń túmọ̀ sí kí ìyẹn fún àbùkù مخالفة الرسول صلى الله عليه وسلم أظهر في كونها فعلا فيه فهو يفع نبي إليه لك إذن بلوك سلطة فنبي صلى الله عليه وسلم سيما باروري ìsọ́ ipé ayapa àpá kan àbùkù ní fún kí ni wọ́n ayapa ànábì yẹn kí ìgbẹ́gbẹ́ jùlọ ipé ohun gani kí ìyẹn tàbùkù tànábì sallallahu alaihi wasallam sọ́lù dáàlẹ́kẹ́ fún ọkùnrin bí àìní imam albani ti maula ní ilé ìgbà ilé ìgbà kúfùrù ni ọ̀pá rẹ̀ wọ́n ni yá bìí àwásọ̀ lọ́dọ̀ Ọlọ́run kò ní belé yìí láwọn kára láti bá lè kọ́kọ́ il léyìí bá olùsọ̀rọ̀ sí yìí fún wọn dámíyẹ́ sàfẹ́ ó alẹ́ ìjàwá àbẹ̀ tí wọ́n lè rí èsì tàbí pẹ̀lẹ́ yìí tí ẹ bá kan fún ikẹ́ ayapa lọ́dà àbí yín àbáfá yín eléyìí kéèké kúkúrò ní àbá ìyapa ànábì òun gbọ́gbẹ́ ní fáànù Allahumma illa kalimatu wahida àyàfi bólú nǹkan náà láàgbọ́ lẹ́nu wọn kọ́ọ̀lá máa sẹ̀mí láàkùnmí bá àdìyàn bólú nǹkan ṣe pé lóòrèkóòrè lẹ́mọ́nímá a máa gbọ́ lẹ́nu wọn wọ́n máa sọ kí ni bólú náà wọ́n yà kọ́ọ̀lù náà ní bólú wọn ìjà máa tara kìtà sínú tẹ́kọ̀tù mí náà di ìmọ̀ àmàlùbọ́ta láì ní kí àwọn fi sílẹ̀ kalẹ̀ trust àwọn ní sí ìmáàmù onímọ́tàbí láì bí sí ibi ti máa ṣẹlẹ̀ náà ni ẹ máa bá wọn sọ̀rọ̀ wọn ni

ní àwọn ojú ọ̀nà tó pọ̀ ni yàtúrò kàlámù aléhà fi hadhihi al-muqaddima bá ní kama mú gbogbo ẹ̀wà ọ̀rọ̀ ó pọ̀ nípa mọ̀kàdìmá nípa ọ̀rọ̀ tì síwájú tá ń sọ yìí alizalik nítorí bẹ́ẹ̀ wọ́n ní ala wajhi wahid minha albani mi ìmí wa mú ọ̀rọ̀ kúrú máa dá ọ̀rọ̀ mọ́ ní èsì yìí ó yẹjú ni ayé gbogbo pẹ̀lú yọ̀nda tọ́lọ́n subhanahu wa ta'ala wọ́n ni àpùl ó ní máa sọ wípé lẹ́yìnṣẹ́ ìmáàmù mazhabikun fọ́tùwà áàlùmọ̀ minkum bí súnà kéèsì àfá àmọ́ta àbí yìí nìkan mọ̀ nípa súnà jùlọ kéèsì àfá tí wọ́n ti nìkan ló nímọ̀ jùlọ nípa súnà ọ̀nà pẹ́pẹ́ ojú kan náà ni ó wà yàní kò í bọ́rọ̀ ẹlòmíì ọ̀rọ̀ ẹnìkan náà ni so yóò wádà jẹ́ bí ìjánu kọjá àmìrù máa wa broad wa knowledge wa kó má broad knowledge wa ká gbọ́rọ̀ níbi ká gbọ́rọ̀ níbi ká gbọ́rọ̀ lọ́n ká gbọ́rọ̀ káàkiri àwa wo wò òwò ló ṣe dédé akátírà yìí akátírà yìí akátírà ó kì máa yí kíkí ni èyí jẹ́ òdúró tẹ́ kí a tẹ̀lé

sai suna sun kasu gilda ta hawa su ya kasu maza biyi wana kada aka tafiya ahadu wula aikin ka'imma ta wari ta ne kanin wa imman wayi amma fa wayi wọn lo wọn fi wala aka bi ha kinye wa lo suna yi da suna yi mu wala hala ta hadi ita fi hasmun lazima idaku ita jẹ ọ̀ranyà ní lórí ni tọ́yí ni kalmatakum la kalmatakum kura la tasbiku huna gbólò yí tẹ́ sọ yìí ìṣẹ́dẹ́ níbà yìí ìṣẹ́ ta fẹ́ níbà yìí fa iná mọ̀ká lọ́kùn ṣayàkúrò láti àrídàn náà ni pé ẹni tó yapa yìí àbí ìyapa yìí àbí ẹlòmíì tó yapa yìí onóòwà jẹ́ alátakò fún yín ó ní ó ti jẹ́ alátakò fún yín òun náà sọ pé ìnáwó ìṣẹ́ bí ha fi èso ńlá ó ti jẹ́ ìdámọ̀lẹ́bí àwọn àgbà súnà inú ìpàkọ́ fọ́ọ̀sì ìfọkàntán tá a ní sí àṣà àṣùgbàmú wọ́n ń tẹ̀lé mọ́sàbù kan wá ní fún ọmọ tẹ̀lé mọ́sàbí nígbà ní pé oníṣẹ́kọ̀ọ́ sí àfọ́ onímọ́sàbí orúkú jùmọ̀ nípa súnà jọ lọ ẹ̀kọ́ wá gbọ́rọ̀ mi náà tó lò sí náà ni pé òun náà ní sí kọ̀ sí àfá àti ìsìnkú náà ń tẹ̀lé ìtorí kú bọ́kì ni ó gbọ́gbọ́ yé súnà ju òun náà lọ àbújọ àfá rẹ lọ ọba ọ̀hún kò sí ìtòyẹwà bí kíkì ni kí gbogbo wa kàkàrà sí sunnatu sahiha so àfáàní kò ti bá òhò áwọ́dá mínàtìbá ilé imam àdájọ́ ọ̀láfàá káwá tẹ̀lé imam tí kọ̀rọ̀ ló ti dé súnà yìí ilé ìlú bí kọ̀ bí kíkà tẹ̀lé imam tó yá parẹ́ وهذا بين لا يقتل إن شاء الله تعالى إليه إن تكهني كقام أن يكتب سبحانه وتعالى ولذلك ní ìparí ọwá ní nítorí báyìí ní àṣàṣò àṣàkò Imam Albani wá ní ilé o mo wá fẹ́ sọ báyìí mo fẹ́ sọ mo ní kàtà láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹnà kí ní ìtàbà náà hàdà ìtàwà yìí síkàwó ni pàtó sọ́kàtì nàbí káfẹ́rẹ́ tá أنه صلى الله عليه وسلم في صلاته فإن تكون kó àwọn súnà tó fẹsẹ̀ múlẹ̀ súnà tó fẹsẹ̀ rílẹ̀ nípa ìròyìn ìrún tanabi sallallahu alayhi wa sallam ala azuru di ahadin ìtàríkìlá amal biha wá sí ẹsíù kò sí àwáwí sí ìkankan láti wá má ma fi sí àìsí ṣẹ́kù ó ní kò sí àwáwí sí ìkankan láti má fi ìkówanu sí àìsí fíhì màtàkàrò làmì alẹ́kẹ̀ẹ́kì wọ́n ní kò sí nínú tíra níta àwọn afápanupọ̀ ṣe níyì kàkà ti kàkàṣe kò nínú tíra kò sí nílẹ̀ àtàkárí ìpanupọ̀ àwọn afá nípa kíkì níyì ká gbìyànjú sílẹ̀ kàkàṣe láàrí àwọn afá wọ́n máa panupọ̀ nípa kàkàṣe nǹkan ó sì máa ní panupọ̀ nípa kíkì níyì kàkàṣe nínú tíra kò sí ìkàkà táwọn afá panupọ̀ lé lórí pé àgbọ̀rọ̀ ṣe wọ́n àṣáhùn bìntàlẹ̀ àfá ní àì ilé yìí ọlọ́mbà jẹ́ àṣáhùn ọ̀pọ̀ká sọ wípé àà ilé yìí ìjìnà títẹ́ sí àwọn àfá ní parú nǹkan báyìí balmami mọ́kàrá rọ́tù fi hi ilá ọ̀pọ̀ àyàfi káyé pé apá kan nínú àwọn àfá àwọn yìí náà ti mú wá nínú ọ̀rọ̀ wọn wọ́n lám yẹ́ kò dìgbà ẹni tí ó kẹ́kẹ́ mú wá kọ́kọ́ ma'azur ma'ajur jiran wá fidan irú ẹni bẹ́ẹ̀ ẹni tá fún ní excuse ni ma'azur ẹni tá fún ní excuse ni wà mọ̀ báyìí nìkan tí ó gbáadá tí ó gbáadá yọ̀ kan ni bí annahu lam yàrí tìlẹ́yìn lọ́sọ́ bí ha ìtìláàtàn tírú àfáà báyẹn tó fà tí ó fi mú wá ó dà ní kò rí láti kan tó yanjú lórí àbámọ̀ bí yẹn ni أو ورد الحاكم بطريق لا تحكم عنده به الحجة láti ẹ̀rí láti yẹn ìgbẹ́ láti wà ní ojú kọ́nà ẹ̀rẹ́kọ́ ní ọkọ́ ní ẹ̀rí fóntọ̀n ìbánisì sọ̀rọ̀ yìí tó pẹ̀lẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tó mú wá nínú try sọ̀rọ̀ ni ní ẹ̀sì sí ni ní sàrẹ́bẹ̀ àti ìfẹ́ àwọn ṣáàbà ó dẹ̀ ju ebi tó wà ẹ lọ wo Bukhari ẹ lọ wo Muslim àti ẹ̀sìn tribe so ẹni tí ò bá wá múrú ẹ̀ wá ṣẹ́kù bá fún wọn ní ẹ̀sùn ní pé kò rí ẹ̀rí tó yanjú tí ò fi mú wá nínú tíra rẹ̀ tabari pé imam malik mú wá imam shafi imam ahmad àbí imam abu hanifa àwọn imam míì náà kò mú wá nínú tíra wọn àbí nínú mọ́ta àbí wọn ṣé kìíní náà ni pé wọn ò rí ẹ̀rí kan tó yanjú láti múrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá àbí ẹ̀rí tó ti ẹ̀rí kò tó ní hújà fún wọn so wọ́n gbà lórí àlámàrí wọn kafawa ni alatin bikafate kafa ni auli gari zane a bitan kame ya fi ta takwai nila al'abar al-ma'arufa nila àwọn excuse fama ma lọ́ta wọn afa fama sí ma fún ẹni tó bá sọ̀rọ̀ ní excuse wọ́n ma ń tó bá ti násì kíndàhù ní tí násì bá fẹsẹ̀ nílẹ̀ lọ́tọ̀ rẹ̀ ní báyìí lẹ́yìn nǹkan wọ̀nyí lẹ́yìn gbẹ́sọ̀ká tíra ìtìlẹ́sì ala ọdún lọ́hó bí tẹ̀kìléèdì yìí wọn wá ní ẹtí ìsìnkà kò rí àwíjàre kankan nípa tẹ̀kìléèdì máa kọ́sẹ̀ rẹ̀ fún àwọn àfáwọn yìí láti lò wáá jíbọ̀ tó bá ìjọ ṣe tó jọ́ràn yàn lé lórí náà ní kíkú tẹ̀lé nọ́ọ̀sì ó tẹ̀lé nọ́ọ̀sì ìmà kùránì àti hadith nọ́ọ̀sì kan ní almasum ẹni tí ó dáàbòbò kò níbi àṣìṣe sallallahu alaihi wasallam ọ̀bá ìlẹ́ta wà lọ́mọ́sọ́d bin hadhihi ìpàni eléyìí náà ni èròǹgbà wa nípa ọ̀rọ̀ tìsíwájú ká sọ yìí Allahu azza wa jalla yaqul kan kare gaji lon so bayi nínú ọ̀rọ̀ rẹ̀ báyìí pé ya ayyuhal ladina amanu kan yo ni gbogbo ìfẹ́ ma wà láàyè sí ìfẹ́ ma wà láàyè ìfẹ́kẹ̀lẹ́ àdíkẹ̀ jùlọ ìfẹ́kẹ̀lẹ́ súnà wà alámù ẹwàmà annallaha ya kúlù dẹ́yìn almar'i wa qalbi ìfẹ́ ọlọ́run subhanahu wa ta'ala ìmá ti dàríà ìmá ti gẹ́gàgá ìmá ti gàgá láàrin ọmọ ènìyàn àti ọkàn rẹ̀ innahu ilayhi tusharun àti dájú eléyìí ni ìparí ọ̀rọ̀ káwà fẹ́kù ní ìparí àìsí wọláhù ya kúrò lọ́pọ̀ wọ́n bá ti sòdúdú wọ́n sòdúdú ayàta àtàkùnkè yìí wọ́n ní ẹjẹ́ tẹ́lọ́n ẹjẹ́ òjíṣẹ́ ẹjẹ́ tí òjíṣẹ́ bá ń tó sí ìpínlẹ̀ máa sẹ̀mí kí tí ó fi ṣe wọn sẹ̀mí ju pẹ̀lú sí ìpínlẹ̀ jùlọ wọ́n ní wọláhù ya kúrò lọ́pọ̀ wọ́n sọ òdúdú wọ́n wọ yá àjẹ́ tìjì ní ọlọ́pàá bí máa tọ́ ní sójú ọ̀nà ọlọ́mọ́sà tí wọ́n mọ́nà tààrà wọ́n wà ní ìmọ̀lẹ́máwọ́lá ní ìdánilẹ́sẹ̀rẹ̀ ọlọ́run báyìí bá dára rẹ̀ ọdún náà lọ́pọ̀ tó dáa jùlọ ní olùfẹ̀yìntì ọdún náà sì lọ́pọ̀ tó dáa jùlọ ní olùṣe ìrànlọ́wọ́ fún ni ọlọ́mọsá àràwà lọ́wọ́ láyá tẹ́lẹ̀ kíyàmà ọ̀sọ́lọ́láhù alá muhammadin ìṣẹ́ ọlọ́run kúmọ bánadí gbọ́dọ̀ àlà áàdìhì àtàwọn ará alé rẹ̀ ọ̀sọ́hàdìhì àtàwọn ni fún ọlọ́run ọba gbogbo ẹ̀dá wọ́n mọ́ sàkàkà ẹn tó kọ́kọ́ àwọn mọ̀kọ́dímà ìlànà Muhammad Nasiruddin Al-Albani wọ́n ní ìlú Damascus ní ogún ọjà 20th of oṣù karùn-ún ọdún 1351 oṣù oṣù karùn-ún Muharram Safar Rabi'ul Awwal Rabi'u Thani Jumada al-Ula Jumada al-Ula nìyẹn after the 10th of Jumad al-Ula ọdún 1381 ìṣe hijira ọlọ́mọ́sọ̀rọ̀ àti ọ̀dánà ìṣẹ́lá àpáàkì àti kárí mọ̀kánjúmọ̀ tí a fà sọ fún abáyì báwà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí ó kọ́ abáyì pẹ̀lú ògùn tó lọ́n subhanahu wa ta'ala ní ìdíkù túbọ̀ ọlọ́mọ́sọ̀rọ̀ àfẹ́lẹ́sàn lórí àwátá nǹkan síra náà ọlọ́njẹ́ káàkiri gbọ́yé láti lè fi ṣiṣẹ́ àwọn kan tó kọ́ níyẹn náà ọlọ́nkú ti sí àbí ẹ̀kùsórí rí wa láyé àti ní àgbẹ̀kìyàmà Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Èyí tí a ṣe dédé ọlọ́pù fún wa ní lọ́jà rẹ̀. Ìtí láì ṣe ọlọ́mọ́sẹ̀ fúrújì ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn àfá tí wọ́n ń gbìyànjú tó ń kó síra fún wa tí tí wá láǹfààní ọlọ́mọ́sẹ̀ bá san wọ́n lẹ́sàn lórí. Àwọn tó ti takò ọlọ́pù ti tún sí fún wọn. Àwọn tí ti ń bẹ láyé bí ọlọ́njẹ́mi ó gbé ìpínlẹ̀ àti sọ̀rọ̀ wa láyé àti ní alkiyama an belon subhanahu wa ta'ala ilé ìdè wa ìlú wa gbogbo àgbáyé pátápátá ọlọ́mọ́sà tí láyà bẹ̀rẹ̀ ní wàhálà tí a kú sínú rẹ̀ àìsàn tó àwọn tí wọ́n ti sọ láìsí látara rẹ̀ ní mùsùlùmí ọlọ́mọ́sà bá kúrí ẹ̀sẹ̀ wọn jù wọn àwọn tí sì ń sáré náà ọlọ́mọ́ fún wọn lálàáfíà yóò ti gbọ́dọ̀ ọlọ́mọ́ jù gbọ́dọ̀ wa اللهم إنا نعوذ بك من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 أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك